فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáàwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa níbi wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọba lábì ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ ìgbẹ́lọ́wọ́n bá kó sanú àwa náà ti dáwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlùkùnrin wa lóbìnrin lọ́mọdé àti gbígbà ọlọ́mọsá fàánà yíwa kò láì tẹ́lẹ̀ kíyàmà síra tá a fi ń sìdánilẹ́kọ̀ọ́ ní ìrọ̀rọ̀ ọjọ́ òní kò náà ní sàhíhù Bukhari ti ìmáàmù wa ìmáàmù Bukhari ti ń kọ́ wa nípa ìjọ sharia Islam láti máa sọ̀rọ̀ ìfọ̀kú sharia Islam kúkúrà márùn-ún Islam kúkúrà vous gbogbo ṣe lọ́dọ̀ lè kí fún wa ṣàríà ìsìnkà ní ọ̀pọ̀ pílà márùn ẹ̀lẹ́ kí fún wa ààrẹ ìbàdàt náà المعاملات نعم أشياء ها الأخلاق بني الحدود بني lórí gbogbo ẹ̀dá sílẹ̀ ọ̀hún lórí gbogbo ẹ̀ sílẹ̀ àbámọ́ fẹ́ràn lọ́nìí alẹ́ ìtìkọ̀ dat alẹ́ ìtìkọ̀ aláwọ̀kọ́nù alẹ́ ìtìkọ̀ dat òun náà ni ìgbàgbọ́ wa àwọn òṣòro bíi ní imani lè ní ìṣẹ̀lẹ̀ Islam wá bíwè fún wa lẹ́yìn náà wá kọ́ wa pẹ́lẹ́ ìgbàlá ti ní imani pẹ̀lú ọlọ́run fún nìkan jù náà ni a fún alẹ́ ìbàdà ìbàdà ìbàdà àdúrà ní bọ̀ ọlọ́run ti bọ̀ láyà tí láì ti gbà nínú àwọn ètò ìbàdáàtì nù lẹ́yìn náà àwọn mu'amalat àjẹ́ àmú àtàjà àmú ìlàzàlẹ̀ àròkò ọ̀rọ̀ àṣírọ́pù láàrin ara wa pẹ̀lú ara wa onílà ń kàlọ́ nípa Bukhari ìgbéwà láti ṣùgbọ́n pẹ̀lú ìlàzàlẹ̀ ní yẹra wa jẹ́ tí ò ní sí kí ìkẹ́ ní àwọn àkàlẹ́ àkàwọn ìwà ìwà ọmọlúwàbí bá ti máa bí pẹ̀lú ara ẹni gbọ́dọ̀ sọ anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní ìwà rẹ̀ yóò gbìyànjú pẹ̀lú àwẹ̀ àti àwọn náfìlà ní olùgbìyànjú bẹ̀ ìwà rẹ̀ ní ẹjẹ́ tí mo hùwà rẹ̀ mo hùwà rẹ̀ wọ́n lójú ọmọ ìlà garlic sí àwọn òbí ẹ̀ dáadáa àwọn ẹbí kò tuntun ẹbí ọmọ ìlà garlic sí máa fẹ́ dàrú kó tuntun ṣe ó wà very very important aláàkùnrin ní sọ níwájú ẹ̀kọ́ pé ẹni tí ó súnmọ́ mi jù nínú àwọn àdókòmọ̀ mi làwọn tó níwà dáadáa ẹni tí ó súnmọ́ mi jù nínú àwọn àdókòmọ̀ mi làwọn tó níwà dáadáa kì í sọ pé yẹn jẹ́ ewúro pé ojú àánú ti fọ́ ìtàlókù ara mùsùlùmí ti báyìí ojú ka mùsùlùmí náà kú náà fọ́ tí kò fi ojú àánú ó dé wa bí kò máa ti dín àkàrà àti kábílódodo ẹni bí ti wà pẹ̀lẹ́ ọmọ ìlà ìrìn alọ́dọ́d àti kòbát náà tí ìmá hùwà tí ọ̀dá kún fí ààrẹ jẹ́ ó dí wà àwọn táǹkà lọ nípa ọ̀rọ̀ òwò nípa oko dídá tí èmi dákò ọmọ ìlà zalik ẹni tí ń dákò àti ẹni tí ó roko ni àfáà ń kọ́ wa lọ́wọ́ kọ́lọ̀jú kó yíwájú mọ́tí bí kàlàyé fún wa lọ. Báyìí bismillahir rahmanir rahim. باب كيراء الأرض بالذهب والفضة باب كيراء تلوكو تلوو تلو gold àbí diamond ìwọ́ kan rẹ́ǹtì ẹni tó wọ́n ní kan máa fi oko yín èló máa fi fún yín àbí èló mẹ́gbà iye báyìí máa gbà wá sanwó fún un kò sí tó pọ̀lú oko yẹn máa ìwọ́lọ́ máa dákùnrin tí wọ́n rálẹ̀ yẹn o fún ọdún kan ní ọdún méjì ní tó fi ro ó ti wà ṣẹ̀ríà sọ̀rọ̀ ń pa rẹ̀ fún wa lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ ṣẹ̀ríà kò bí sí ayé wa ní bá sọ̀rọ̀ ń pa rẹ̀ àti two thousand two hundred three hundred and fifty six two thousand three hundred and forty six àti two thousand three hundred and forty seven làbá àpapọ̀ kan ni wàkàlà ibn abbas radiyallahu anhu àdìgúnmá سيدنا عبد الله بن عباس رايك ان امثل ما انتم صانعونه irú ń tẹ́ máa ṣe àǹtẹ̀sádìró àrùbá zaidọ́ min sana ila sana wọ́n náà ni kẹrin tilẹ̀ tí wọ́n kẹ́ máa roko ne kò sí nǹkan lórí ẹ̀rọ ìlẹ̀rí ilé máa dọ̀kọ̀ yẹn ní kìdì sí ọmọ ìlàdàrí láti dubai sí dubai ṣe yí 2346 347 حدثنا عمرو بن خالد حدثنا ليث حدثنا عن رابعة عن أبي عبد الرحمن عن عنبله ابن كيس عن رافع ابن خديج قال حدثني عما يا أنهم كانوا يكبرون الأرض على عهد النبي صلى الله عليه وسلم بما ينبت من لا لا أرباع أو شيء ìtàsílẹ̀ sa'ad al-abd pé ó gbádọ̀ Rafi ọmọ Khalid ní àwọn uncles ní bá ti sọ̀rọ̀ pé àwọn máa rẹ́ǹtì ilẹ̀ láyà níbi sallallahu alaihi wasallam nígbà àwọn asa agreement lórí tuntun bá wù mí sí àwọn ọ̀dọ́sọ́nà mẹ́rin àwọn táwọn nílẹ̀ làwọn ní ìdá kan ẹni tó dá rẹ̀ sí anaha nabi sallallahu fi dara ni dara imama bidaye qultu li rafi kayfa bila fi hiya dinar dirham bo ni ta'dilo bi wuqt bay dinar bi dirham ala rafi laysa fi abat biha abat qabrum bi yum dinar wa dirham kasu dirham dirham kira ita ti ma yito dawo bi darar wa ambenu تجيوان بنو وقال الليث كان الذي نهي عن ذلك ما لو نظر فيه ذو فهم بحلال وحرام حنا ليس بايكين توقف عن بلي توقف عن بلي قلنا بقام إذا جاء حرام من بلي إذا جاء حلال من بلي لم يجيزوه تقوى آتيف ستي دا يطلق دا يطلق بما فيه من المخاطرة ìjọba ń bẹ̀ pẹ̀lú ewu ee tí olùkọ́ bá ń fi ní ara ọ̀ ẹjọ́ agri one over two ní ọgbà ní one over ní ọgbà ní àwọn ẹni tí wọ́n ń ní ara ọ̀ ọmọ eléyìí fi ewu wọn gbà ká wàhálà Mm. àgbé bẹ́ẹ̀ náà. Hmm. àbí àbí iye báyìí ni ó gbà iye báyìí ni ó gbà ten thousand ni ó gbà fún ilẹ̀ rẹ̀ tó ń dájà fún mẹ́ ló fi gbọ́dọ̀ bí dáhà wọ̀ fi dà ọwọ́ bí yẹn bá rú táwọn ọmọ nígbà tí eléyìí ó ìbámu ó yé jẹ́ òun. ó yàtọ̀ sí ẹgbẹ́ ojú kalẹ̀ fún nǹkan tí àjùlọ ti wò ní ìjọba bá nílẹ̀. ẹ tẹ̀lé gbọ́ àpapọ̀lẹ́ yìí àpapọ̀lẹ́ yìí bíbí mùdáraba nù mùdáraba lẹ́yìn ó dé wa ẹnìkan tó burú kalẹ̀ ẹnìkan tó yọ̀ fi sòwò. máa asẹ́lẹ̀ owó yẹn ẹni tó burú kalẹ̀ lónìí kọ́ńtà yẹn ìwọ̀n tó máa ń jẹ lórí ẹ̀ ní wàá gbọmọ ní ó di náà. a ní mo dán rọ́bà ẹni tó iṣẹ́ ẹ̀ òun ló lọ ẹni tó gbówó lọ́wọ́ òun lè ṣe ẹ̀ ẹni tó gbówó náà yóò gbówó kalẹ̀ ó ti àwọn olómi ìdí iṣẹ́ nínú àṣẹ èrè tó máa ń rí mbẹ̀ nígbà tí kàwé jù mọ̀ lọ́kùnrin pẹ̀lú bí wọ́n ti pé ẹni tó iṣẹ́ ẹ̀ tí wọ́n lòun fẹ́ sí ní kó ráìsì òun fi máa rà àwọn adìkanù wa yìí fúgbà láti fẹ́ ṣọ́ọ̀tì lásanwó yẹn fún tóró ní láti lọ àgírísì àbí àbúrò ló ń fẹ́ máa lọ wọ́n ní kò sáà yìí lọ kánò wọ́n aláàbí ìlú yàrá ìdá yóò sanwó yẹn gbé sí ní sẹ́gbọ́n àbúrò dáadáa àgírídọ lọ láti ọlọ́run mú yẹn wa ó díje wa àbúrò ló ní àwọn principles àwọn guidance for gbẹ́dàgẹ́ ilé mùsàáràkà ń pè mùsàáràkà nù. Hmm. ilé yóò rí bẹ́ẹ̀ yìí ilé yóò rí bẹ́ẹ̀ ilé yóò rí bẹ́ẹ̀ yìí torí owó orí náà yẹn ìlérí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn fún ma rí hundred thousand yẹn tó bá rí o jẹ fifty percent fifty percent àbí tiẹ̀ wọ́tọ̀ olówó gbogbo wọn ni lórí dùn bọ́ ní sixty fifty dèmí ní fifty fifty ó yẹ àmọ́ yẹ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ náà tẹ̀lé lóṣù tó lẹ́yìn òrì bá lẹ́yìn ó lè yẹ̀rì bá lẹ́yìn eléyìn ọ̀bà mu. Thank you wàá ní òkè tó kàdúmọ̀ ó mọ̀ ní bàbá ta ọ̀dọ̀ wà o. Ìjọba tó bá rí ten thousand ló tó bá rí twenty thousand kò tó ẹ̀dọ́ fifty four. Five thousand wọ́n ti gba àyè fún five thousand fún ọ̀nà wa except ọ̀pọ̀ ní ìjẹ̀rìn fún adáàbò tó ti lọ́dún bàjẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀nà òòlù pé wọ́n ti bàjẹ́ láti káwọn five thousand tó kù ní ìjẹ̀rìn lọ́wọ́. Ilé ìlú díẹ̀ eléyìí léwu díẹ̀ ló pé ìyẹ̀jọ́ wà láwọn bìrì o fẹ́ẹ́bí gba àgbègbè everyday náà fi lọ́mọ àná ẹlẹ́ ń gbé kánú ní one thousand five ẹbí tó kúnyẹ̀ mẹ́ta one thousand five na mẹ́fà dáàbò nine thousand èyí máa ṣe mistake owó epo ẹ̀dá àjọ àtàbọ̀ that's eighteen thousand owó epo ní five thousand ìgbà tí mo ṣiṣẹ́ ọmọ yọ five thousand six thousand yókù sí mi ni mo lè yùn ọdún tó rè nígbà wá lọ́wọ́ tó bá láyè dé ò ní gbóyè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ pé ọ̀tá o ọ̀tá o ẹ̀ka ọ̀dọ́nà fún ara rẹ̀ lè bá mu. ọ̀pọ̀lọpọ̀ mi ó bá ráyè wọlé ọ̀pọ̀lọpọ̀ kó bá lérò bọ̀ wọ́n ìlàdá rẹ̀ ògbóló lẹ́ẹ̀kẹ́ sí ìdìbò sí ìdíjáde níbi ayapẹ̀tẹ̀ ẹ̀rọ ni pé mọ̀tàmọ́tì mọ̀tàmọ́tì yìí ní one million ní sàáfọ́ ní one thousand million five hundred wọ́n fọ́ ẹ̀sẹ̀ ọ̀bùtù jìjì ọdún yìí gbà ó di ọ̀rọ̀ mọ́tò yẹn òun lọ́ra mọ́tò yẹn bá kẹfùn ó bí wa aláwọ̀ tí a là á. ó bá mú sẹ́ẹ̀sì báyìí pé àwọn tó ń bí mi rí báyìí dé báyìí nìyí kí ni náà rí tara fabadara tarfin basu ba da kuye bar kiya kiya kiya kiya gumin ka dawo sai ku zo kalbi ta ba da rubutu ta kana da nan wasawa'u wasitara o ba kuma ce ba kawai reko ya ala amsar jibal yaqul awan kuma gari lokul kai on billahi labi yake yaqulu allah náà pé dúnúkà ya ibn adam àwọn ẹrù ẹni ẹgbùn tó àmì ìwọ̀lò ní ka iná o láyẹ̀ṣì bí kò ṣe òun ìsìn ẹ̀ka tó bẹ́ jẹ́ mẹ́ tuntun pé súnbẹ́ yú ẹ̀ súnbẹ́ yú súnbẹ́ tó ẹ̀ al arabi lárúbá ọkọ̀ tó wà pẹ̀lú wọn yọ́ báyìí pé wọláì má láti àbí àǹsáàrí ni ọmọ ẹ̀dàkùn nínú ẹ̀dẹ́nà ọ̀rẹ́ kùrẹ̀ṣíyàn kùrẹ̀ṣí ni àwọn àǹsáàríyàn iná wọn àkáàbù àwọn ọdún máa dákù wọ́n máa àmà náà nù fàlẹ́zà bí àkáàbù àbáwà àwọn ẹ̀sẹ̀ ẹ̀rọ báyìí nàbí sàríwí wà rẹ́rí àtàlẹ́bí ní ma sọ́ọ̀dánù sọ́ọ̀dọ̀ lánàbí sẹ́lẹ̀m ọ̀dà sí ọdún yìí ìgbàgbà pé àwọn fúlàní náà làwọn tó máa kì í tìjọba àwọn fúlàní yọ pọ̀lẹ̀ ní ìdìbẹ̀ ọkọ̀ sílẹ̀ bá ara ní 2349 bábọ̀ máa já fẹ́bẹ̀rẹ̀ báàbò kíyàn lọ nǹkan kíyàn lọ́gi kíyàn gbé nǹkan bí kọ̀ǹkan àti kíyàn gbé nǹkan àbí kíyàn gbé nǹkan ní kíyàn fi bí àkójọ nǹkan sílẹ̀ àbí kí èèyàn lọ́nkà ní kí èèyàn lá dègì láti so bàbá máa dá áfíì kẹrẹsì tó wá ń pa kí èèyàn lọ́nkà sana kutaiba ibn sa'id sana yaqub an abi azim an sa'ad bin sa'ad radiyallahu anhu annahu qala kutubaka inna kunna nafra bi yawm al-jum'ah kunni wa ma duru do لنا عجوز تاخذ من اصول السلك اياكم ده àgbàlagbà ní ìmá mú àwọn igi àwọn gbogbo ẹ̀ ìmá mú yọ́wà sí lánà kúnnà na gúrófìkò sí àrùbáyé yànà a máa gbìyànjú a máa gbìyànjú a máa lọ́gbìyàn níbi àwọn alẹ̀ tí wọ́n kú fún wa ní ìdákanàdàn jẹ́ alá òfin kíkìrì yáyẹ̀ láhà yáyẹ̀ wà sí inú òkú rẹ̀ نجعل فيه حبات من شعير دوا ما ما ما جرينز دوا سيكلوه لا أعلم إلا أنه قال يوم بطايك ليس فيه شام ولا غذك كيف يورات في أرورو سنوه وإذا صلينا الجمعة فقط واكم جمعة زرناها زرناها كل زيارة يعني alẹ́ ti ziyara rẹ̀ kàbàkà ó ilé ìnà yóò wà gbé oúnjẹ tó ti yóò wà gbé fún bí fún wa ọkùnrin náà láfúrá òbí ọmọ ìgbìmọ̀ àmì ajẹ́lẹ̀ zarik ní wàá máa bí ojoojúmọ́ nítorí báyìí pé a ah, a rí gbogbo ogi yẹn jẹ ìdílé yìí ọmọ akúnnà níta azà wọlá na kéèrè ìlà bàjẹ́ àyíbá jẹun ọ̀sán àyí sí ìsúnrún ọ̀sán 2350 حدثنا موسى بن إسماعيل حدثنا إبراهيم بن سعد عن بن شهاب عن عرج عن أبي هريرة رضي الله عنه قال يقولون إن أبا هريرة يكثر الحديث أو يما سطي أبو هريرة ما سوى حديث بقوة ما سوى حديث بقوة ويما سوى حديث أبو هريرة هو أبو هريرة رضي الله عنه ọdún mẹ́ta péré lórí pẹ̀lú ànábì sàmsẹ́lẹ̀ ọdún mẹ́ta péré ni àwọn akọ́ni gba islam nílùú wọn ìlú wọn ti jews ìlú bisayid tó fẹ́yìn wọ́n gba islam lọ́wọ́ kótó wá sí madina abúlé ní khaibara tí wọ́n bí wà ní khaibara lọ́dún kejì tẹ́lẹ̀ bí madina ní sídà bóyá náà tó wá àwọn tí wọ́n bá ìfọ̀rọ̀ àlùjá fún twenty years àdìsí tí wọ́n mú wá kó sí náà àbúrò rírà wọ́n fẹ́ sọ sírì tó wà ń bẹ̀ fún wa ọdẹ́yìn wọ́n àwọn yàmá fi pé abúrírà yóò fẹ́rọ hadith pé àdíẹ̀sí abúrírà máa sọ parísì abúlá ẹmọ ìdùnnì àdíẹ̀wò ní ẹgbẹ̀wò ní ويقولون إن المهاجرين والأنصار لا يحدثون مثل حديث حديثي أما مهاجر تعلم سبيلا كما أنصار لبا ويشبه حديث سنة أبو هريرة وإن إخواني من المهاجرين tẹ́ra àwọn ọmọ ìyá mi tó jẹ́ àwọn muhajiri ana ṣìkúlù ọmọ um, ṣìkúlù al'aswak a tààrà wàhálà a tààrà don gba táìmù wọn wa inna ikhwani min al'amsa tẹ́ra ọmọ aládẹ́ra madina ti wọ́n tó jẹ́ wọn kana ṣìkúlù al'adar amuwalim owó امرأ مسكينا عزم الرسول صلى الله عليه وسلم على ابن الحل بطني بيتني رجل مسكينا تعلمي تبقى تدويو وتبقى تبقى وما عزم الرسول تبقى بكاتا العيمي يوون جلو ما يتجاو ما تيو جيكا والي جيكا ووك جيكا عزم الرسول لأن بقى لي فيه وضع ويا ويلو وقال وتولد الله دي كان نما يا ابو سالم gbogbo gbogbo àpọ̀lú àdébí sí ìṣẹ́lẹ̀ mi rọ̀sílára bẹ́tìlá hilbati tókùwàzọ̀ tó á dúró ṣína yabdibon ìdúmà wà ń bẹ̀ nígbà táwọn bá lóbi ṣe wọn ìdí wà ń bẹ̀ wáhí iná ẹ̀sọ̀ ìdí máa hàn ká sórí táwọn máa ń gbà لن يبسط أحد منكم ثوبه حتى عقدي مقالتي هذه أنا بني يعني كانوا يبقى صورة إليه صورة تبقى إليه ثم بقال يورة منصعي مقالتي هذه ثم يجمعه في صدق إلى صدق وقصوا يجو في الدار فينسى من مقالتي شيئا أبدا صورة ما صلاحيه تبقى لا إله كصورة ما صلاحيه تبقى خدت نمرة ليس إلي صوبا غيره أما ثم تقول رامي ولا فمي يرى فما لو مجموعات كري جنا صلى الله عليه وسلم يولمي لورين حتى كان النبي صلى الله عليه وسلم قالته فلتعي صو جماعتها إلى سيد مواقف سيد مواقف أمام زمين والذي بعثه بالحق مفتدر من الدخول بالبراه ما نسيت مقالتي تلك الى يوم هذا كسبني سبب بتدوني والله لولا آيتان في كتاب الله كيف عتب آية بيجوا أن نتلع لهم ما عرفت لكم شيئا أبدا من بعد ذلك كفوه إذا ما قرأ مني كانوا إن الذين يكتمون ما أنزلنا من البينات أنا أقول أن نتلع لهم سبحانه وتعالى سبحانه وتعالى يكتمون في الطعام الرحيم eléyìí parí báàbù yìí ìtàkàtà tẹ́lẹ̀ nígbà kàlẹ̀ sí ọlọ́ọ̀bà nígbà tí nígbà fúrújú ọlọ́ọ̀bà sánú wọlé àjọ kìyàmà tó ń bọ̀ fọ́nà náà dọ́tà dáadáa ọlọ́ọ̀bà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين نعم وعليكم السلام بالله ẹ wọ́n ọdún wọ́n bẹ̀rẹ̀ sí wíwá bí ọ̀gán náà ni ẹ̀ náà ni ó yẹ kìí jùlé lọ ó ní náà ó ní sáfúrẹ̀ ìwà wọ́n alaikum salam dìlà arákùnrin oníbèrè wọn ní orúkọ àwọn ọmọ boxing láti ìlú kano. wọn ní ìbílẹ̀ àwọn ló wípé àwọn ní alábàágbé tí ó ti mísì àwẹ̀ Ramadan bíbẹ̀rin sẹ́yìn lẹ́gbẹ̀lì báyìí ó sì wà nù oyún àwẹ̀ Ramadan mísì ní oṣù mọ́ tòsí yìí ìbéèrè wọn wá ní wípé ṣé ṣé o lè fún àwọn èèyàn lóúnjẹ pọ̀ lẹ́ẹ̀kan tí ó máa jẹ́ fún sísan ramadan mẹ́rin tó ti kọjá lọ àti ramadan tí a fẹ́ gbà yìí nítorí pé ó wà nínú oyún tí ò ní lè gbàwẹ̀ wọn ní kókó máa san lẹ́sìn rẹ̀. ọ alhamdulilayi abdulhamid alájà mọ̀mọ́ sì ni wọ́n sàlàyé fún wa ní tó fi ní gbàwẹ̀ ti ọdún yìí alágbèrè kò sàlàyé fún wa ní tó fi ní ìtàwọn àwẹ̀ yòókù sàlàyé fún wa ní ká tó fi ní ìtàwọn àwẹ̀ yòókù láfi lè sàlàyé lórí ẹ̀.

ó wà náà tó lọ yàn dá àwẹ̀ ẹgbẹ́ oyún àti ìfúnmọ́ lọ́yàn lọ́lọ́ fa ti fọ́ yìí kò ní gbogbo wàhálà ó fáwọn èèyàn ló ń jẹ ti wáyé mọ̀ fún irú ọdún tó gbìn ẹnìkan ló ń jẹ tó sì lágbára fún àwọn èèyàn bí márùn ló ń jẹ fún mẹ́rin ìkọ̀ yẹn náà ó sì dédé ó sì baládà àwọn àwẹ̀ yẹn ni ó sì pé ó kù sí láì gbàwẹ̀ yẹn tó yẹ pé ó wà nu oyún ni bí fún mi ní ọyàn lọ́wọ́ wallahu ta'ala a'lam náà ààrẹ. naam. àbúrò rẹ̀ rà nígbà tí àlùkò wà ní àìbára lọ́dún kejì keje. ọdún keje hmm. naam. ṣé mo wá gbà. wọ́n bá nàbì àwọn kan ní o ti gba ìsìn àti ọwọ́ tùfẹ́ìlù dùsì tùfẹ́ìlù ọwọ́ àánú àwọn eléwì àwọn eléwì ní sígbà tùfẹ́ìlù wọ́n gbé tùfẹ́ìlù dùsì inú àwọn eléwì àwọn tó máa wọ́rọ̀ ẹ̀mọ̀ká àwọn eléwì orí wọn bá tó jẹ́ so ọwọ́ agbọ́n kàlẹ́bí sẹ̀sẹ̀lẹ̀m ara dùs ní ìlú dùs ọwọ́ agbọ́n kàlẹ́bí sẹ̀sẹ̀lẹ̀m ọwọ́ fi mọ́kà ọwọ́ tẹ́jà ní sílẹ̀ bá lẹ́bí ẹ̀rọ àrẹ́sẹ̀ àrẹ́bí ń gọ́ni tó bá gbèrè pẹ̀lú wọ́n ti dìbò dínà dé mọ́kà ara mọ́kà ní kàdé lójú ọ̀nà àti wọ́n bá ìṣẹ́ àwọn olóòwò àwọn ẹgbẹ́ tó ní ọmọ wọ́n lè pàtàkì john wọ́n sáré wọ́n fi kọ́ sí zigbee house wọ́n lè gan wọ́n fún oníkọ́lọ́ tí wọ́n máa kà àti ọdún ìgbà tó yàtọ̀ jẹ́ wọ́n ní tọ́wọ́n yóò yà lẹ́nu bẹ́ẹ̀ ni ọmọ àwọn kan ló fẹ́ àpò àmọ́ àwọn lọ́wọ́ o ìdí ìsù lẹ́nu wọn òkú náà ló máa wọ́n yẹ ìdí náà ti lẹ́kọ̀ọ́ tó bá ti dọ́rọ̀ rẹ̀ yóò kápọ̀ rẹ̀ ni àwọn afẹ́ eléyìí lè wúlò tó lọ́nà bá wá òwú tutù wá kí ọlú etí rẹ̀ láti ẹni lálẹ́ sọ̀rọ̀ nìkan yọ̀yọ́ tí ọbẹ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àbúrò bọ́rọ̀ rẹ̀ ni àbúrò jíjí ọwọ́ rẹ̀ ó ká kó mú ilé lọ́nu ó bá lọ sí kábà ó bá rí ànábì sẹ̀lá wọn bọ̀ kọ́lẹ̀ bí ó bá rí kí n kí wọn ó wá rí kí káyà tí ní kí ọyọ́ kò sí gbogbo nǹkan táwọn máa ṣe inú òru lórí nǹkan ọmọ ẹgbẹ́ tí wọ́n ní gbogbo máa sùn máa nìyí

olùkọ́lá olùmọ́nìlá ẹni ọlọ́run bá bí àwọn ọlọ́run bá wà náà bí àwọn ọlọ́run bá wà ní ahad ń bèèrè ọkọ̀ tó lọ́run gbogbo àwọn ilé àwọn òsà àwọn òsà lọ́wọ́ àmẹ́ bá ní òfin kọ́tún lè ti fi bọ́ọ̀lù tó wí lórí òun bá rí títẹ̀ fún ni máa ọwọ́ ní kálùmí ìṣàdúwà fún òun ilé ìtì fi wà pé kí ó kí para rẹ̀ òun òun mọ́rọ̀ bí kalẹ̀ ó lọ padà sílùú òun wọ́n gba ìsìlám gbogbo ara lónìí gba ìsìlám pẹ̀lú bóun ti gbé ọ̀rọ̀ kalẹ̀ bóun fẹ́ kálẹ̀ bí fún ní àyà àmì àlàní ni aláwọ̀ máa jẹ́ ọlọ́wọ́ àyà ìgbẹ́lẹ̀ kan lọ́wọ́ ju ẹ̀ báyìí ìgbẹ́lẹ̀ ni àlẹ́bí bí ìgbẹ́lẹ̀ ti yọ yọ ọlọ́gbàrà àwọn ará lómi onímọ̀ pé àmì ni wọ́n rò pé ẹ̀tẹ̀ ni lọ́mí ẹ̀sìn àkọ́bẹ̀ àníbà sàdọ́à ọkọ̀ lórí ọdún rẹ̀ ni mo bá pàṣẹ lu ẹ̀ bá ti wá àti fáwọn alu ẹ̀ pẹ̀lú gbóhùn ní mọ́ kó fọ́ sọ́ra wọn ẹni ọmọ gba Islam lẹ́yìn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àwọn ọlọ́pàá àti máa yẹ́ mẹ́ka àníbi sẹ́lẹ̀m àwọn aráàlú yóò ní gbọ́dá kò síkì fún wọn àníbi ara òun náà ló kó síkì fún àníbi wa ní gbogbo mi ọ̀lọ́lá àníbi wa sí ọ̀lá àníbi wa kò sí síkì fún ọlọ́yà ojú wa já pé olùkọ́ aráàlú òní àníbi wa sẹ́kì àníbi wa ní aláwọ̀mọ̀ èdè dúrósì aláwọ̀mọ̀ èdè dúrósì aláwọ̀mọ̀ èdè dúrósì ọlọ́wọ́ bá wọn fà wọn mọ̀nà ọlọ́wọ́ fà wọn ará dúrósì mọ̀nà ọlọ́wọ́ fà wọn ará dúrósì mọ̀nà

kúrò sí tẹ̀sẹ̀ ṣe bí àfàmọ́ sí ọkẹ̀jì ni ẹgbàr fẹ́ ló wà ń bẹ̀ ọkọ̀ òwe náà sí ń bẹ̀ ó di wà ọkọ̀ wà ń bẹ̀ yóò yẹ kó wọ́n bí òdè bí àsọdún pàtàkì lòun jáde bí sílẹ̀ ní bí